bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde. ìgbà tó bá ṣe bẹ́ẹ̀ jábọ́ lọ́nà ìgbà ìgbà ṣe bẹ́ẹ̀ pé ìgbà nìyẹn bẹ́ẹ̀ ẹni fẹ́ jẹ̀gbá yóò jẹ ìgbà lọ́nà ìgbà bí ìgbà ìgbà bá ṣe bẹ́ẹ̀ bọ́lẹ̀ o ló ń dífá fún wípé kí ni bí ìgbà lọ́nà ìgbà bá ṣe bẹ́ẹ̀ bọ́lẹ̀ tó wà nílẹ̀ fẹ́ni tó fẹ́ jẹ ìgbà ó túmọ̀ sí pé òun tó òun yóò jẹ ìgbà bẹ́ẹ̀ ẹnu yóò ṣe bẹ́ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ ró kẹlẹ́dùnmarè wá ṣe bẹ́ẹ̀ o ṣe ọ̀pọ̀lọpọ̀ ohun mèremère bẹ́ẹ̀ pẹ̀lú nǹkan tá à ń fẹ́ fún wa lọ́nà tó pọ̀ yàntúrú ẹ káàárọ̀ o ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ èyí gan la fi ń kí yín káàbọ̀ sórí ètò wa ìyẹn ètò yín ojúmọ́ aláyọ̀ ní ìkànnì bàbá gbàgede ìmọ̀ tv ẹ kú mọ̀ wípé èmi sọ́ní sodiq abiodun náà lólóòtú ètò tòní fún tàárọ̀ yìí o ẹ ṣe bẹ́ẹ̀ mú kinní ọ̀hún lẹ́sẹsẹ àmọ́ ká tó bẹ̀rẹ̀ pẹ̀lú ètò tòní ẹ ṣe bẹ́ẹ̀ wẹ̀ yìí yìí wípé kẹtẹ̀lé wa lórí òpó youtube wa ìyẹn bàbá gbàgede ìmọ̀ tv ẹ láìkí ẹ ẹ ṣí ẹ ẹ fi èròǹgbà yín síbẹ̀ o lórí ti facebook wa ń ẹ má gbàgbé láti tẹ̀lé wa ìyẹn ẹ tẹ gbàgede ìmọ̀ with aláwìyé àdébáyọ̀ bẹ́ẹ̀ ẹ láǹfààní láti tẹ̀lé wa bákan náà lórí ti youtube wa ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ tv bẹ́ẹ̀ lórí ti instagram ẹ tẹ gbàgede ìmọ̀ with aláwìyé àdébáyọ̀ ẹ bọ̀ wá o fún ìpolówó ọjà náà ni ọ̀dà ẹja bẹ̀rẹ̀ báyìí ká kánlu agbami ètò fún tààrọ̀ yìí bíi ti báwo ẹ wo ẹ kún mọ̀ wípé àkọ́kọ́ nínú abala lẹ́yìn tó kọ́kọ́ máa ń wà lóde lónìí òun ló ní ṣe pẹ̀lú abala tá à ń rí sí mímú àwọn kókó léyìí tó wà nínú ìwé náà wà fún yín ẹ já bẹ̀rẹ̀ àwọn ìròyìn àkọ́kọ́ léyìí tó kọ́kọ́ wà lóde o ẹ wò ó ìròyìn àkọ́kọ́ léyìí tó kọ́kọ́ wà lóde lọ́wọ́ mi fún tààrọ̀ tòní ló máa ń jẹ́ kó di mímọ̀ wípé ọpẹ́ o béèyàn bá ṣe bẹ́ẹ̀ jà títí olódùmarè á ṣe bẹ́ẹ̀ dé gbogbo wàhálà ìládémàní wọ́n pé ẹni tí a mọ̀ sí olóyè Sunday Ìgbòho ìyẹn Ìgbòho Òòṣà ló mà ti ṣe bẹ́ẹ̀ báyìí gba àmì ẹ̀yẹ léyìí tí a mọ̀ sí ti ọ̀jọ̀gbọ́n nínú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ogun bẹ́ẹ̀ tó mú ti àlàáfíà kó lè jọba o ẹ wò ó wọ́n fún ẹni tí a mọ̀ sí olóyè Sunday Ìgbòho ní ohun tí wọ́n mọ̀ sí honorary tí a mọ̀ sí ti doctorate léyìí tí ó tó ní sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti ogun bẹ́ẹ̀ tòun ti kí àlàáfíà kó lè jọba. ó dá ẹ jẹ́ ká bẹ́ lu ìròyìn míì léè tó tún wà lóde láàárọ̀ tòní òun kan ló ń jẹ́ kó mọ̀ ọ́ wípé ṣẹ́rí ìṣèjọba ààrẹ Muhammadu Buhari torílẹ̀-èdè wa Nàìjíríà ló mà ti ń jẹ́ kó di mímọ̀ báyìí pé àwọn ṣetán láti wá ẹni tó jẹ́ pé yóò bẹ̀rẹ̀ sí ní máa ṣe àkóso ibi tí a mọ̀ sí Àjàòkúta steel lẹ́yìn tí ó ń bẹ ní ìpínlẹ̀ kan lórílẹ̀‐èdè wa nàìjíríà o ó dá ẹ tí wọ́n gbọ́ ìròyìn míì tó tún wà lóde láàárọ̀ yìí tí máa máa láǹfààní láti máa gbọ́ dáadáa òun gan ló ń jẹ́ kó di mímọ̀ o wípé ẹnìkan lẹ́yìn tí ó jẹ́ ọmọ òye sí ipò kan ní ìpínlẹ̀ kogi ó mà ti bẹ̀ sí nàka lẹ́bù báyìí sí gómìnà yàyà bello ó pé ẹ tú ìdí ìsàlẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ẹ wo gómìnà Yàyà Bello dáadáa ó mọ̀ nípa ìgbésùmọ̀mí kódà ìkọlù léè tó ṣẹlẹ̀ ní ìlú Ọ̀wọ̀ ó ń bọ̀ láàárọ̀ tù ní màmí ó dá nínú èmi létẹpẹ ẹbùn máa láǹfààní láti máa gbọ́ dáadáa láàárọ̀ yìí òun ló ń jẹ́ kó di mímọ̀ wípé ṣẹrí gómìnà Samuel Ortom ti ìpínlẹ̀ Benue ó ti sọ fún ìjọba àpapọ̀ wípé ọ̀nà kan ṣoṣo rèé láti rí wípé kíni ẹ bá ìgbésùnmọ̀bí jà pátápátá lórílẹ̀‐èdè wa nàìjíríà ó sọ ọ̀nà náà á sọ fún yín láàárọ̀ tòní ó dá nínú ìmíì tó tún wà lóde láàárọ̀ yìí ló ń jẹ́ kó di mímọ̀ wípé ṣe rí àwọn tí a mọ̀ sí ààrẹ wá àti àwọn míì tá a mọ̀ sí àwọn ẹgbẹ́ tó ń bẹ ní àárín gbùngbùn lórílẹ̀‐èdè wa nàìjíríà ìyẹn middle belt ló máa ń jẹ́ kó di mímọ̀ báyìí wípé ààrẹ muhammadu buhari ìgbésẹ̀ lẹ́yìn tó gbé látàrí pé kí ni bó ṣe kọ̀ láti gbé agbára lẹ̀ fún igbákejì rẹ̀ kíní ọ̀hún ó lòdì sí òfin pátápátá lórílẹ̀ wa nàìjíríà ó da ìròyìn míì lè jẹ́ pé ẹ̀tún máa gbọ́ láàárọ̀ tù ní tó máa ṣe bẹ́ẹ̀ káàdì gbogbo rẹ̀ nílẹ̀ o ló máa ń jẹ́ kó di mímọ̀ báyìí wípé mínísítà fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò lórílẹ̀‐èdè wa nàìjíríà ó ti ń jẹ́ kó di mímọ̀ wípé ṣe rí ohun tó orílẹ̀ wa nàìjíríà nílò lọ́wọ́ àwọn ilẹ̀ òkèrè nílẹ̀ yìí òun ni àdúrà o a ò nílò wípé kọ́ máa sọ fún wa wípé ìgbésùmọ̀mí ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀ ẹ wo ẹja ṣe bẹ́ẹ̀ lọ sókè lọ́nà tó wípé àwọn òyìnbí pẹ̀lú àwọn míì la máa mú wa fún yín láàárọ̀ tò ní dandan ni. èmi ni aláìlúwà ọba dókítà adédọ̀kun ọmọnìyí àṣọlá bọ́lárìn aróyin kẹ́yìn kínní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 ẹ káàbọ̀ padà á ti wà lábalábi tá a ti mú ìkà fún yín gan lónìsàn ó dá ẹjẹ́ ṣe bẹ́ẹ̀ ká bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ìròyìn lọ́lọ́kan òjọ̀kan léyìí tó wà lóde láàárọ̀ tòní ìròyìn àkọ́kọ́ tẹ̀ bá gbàgbé léyìí tí mo kọ́kọ́ ka àkọlé rẹ̀ fún yín láàárọ̀ tòní ló ń jẹ́ kó di mímọ̀ wípé olóyè Sunday Ìgbòho lè tó yẹ pé òun gan ló ń jà púpọ̀ púpọ̀ fòmìnira ilẹ̀ Yorùbá ló mà jẹ́ wípé ilé ẹ̀kọ́ kan lẹ́yìn tí a mọ̀ sí Tribune Biblical University lè tó ń bẹ lórílẹ̀‐èdè Amẹ́ríkà lọ́mà ti ṣe bẹ́ẹ̀ báyìí fún olóyè náà ní ohun tí a mọ̀ sí doctorate degree kan àgbọ́ wípé kínní ọ̀hún léde pé wọ́n gbé fún olóyè Sunday Ìgbòho náà òun ló ní ṣe pẹ̀lú wípé kínní wípé ẹni tẹ́ pé ó mọ̀ dáadáa nípa ogun bẹ́ẹ̀ sì túre pẹ̀lú àlàáfíà o ìròyìn náà ló wá ń ṣàlàyé tẹ̀wájú báyìí wípé ṣẹ̀rí olóyè Sunday Ìgbòho ló jẹ́ pé wọ́n ti wá padà fún ní àmì ẹ̀yẹ náà báyìí látàrí takuntakun rẹ̀ pẹ̀lú gbogbo àwọn iṣẹ́ ribiribi lẹ́yìn tó ti ṣe lórílẹ̀‐èdè wa nàìjíríà àgàgà nílẹ̀ yorùbá láti gba òmìnira fúnlẹ̀ yìí o tẹ́ ẹ̀ bá gbàgbé wọ́n pèsè rí ilé ìwé náà wọ́n lè yẹ pé wọ́n ṣàdédé ṣe àgbékalẹ̀ rẹ̀ lọ́dún 2006 lè fẹ́ pé ẹnìkan tí a mọ̀ sí ọ̀jọ̀gbọ́n Adeleke dúró jayé òun gan ló wá ń padà wá ń gbé kinní ọ̀hún fún Sunday Ìgbòho wípé wò ó káàrí láyé ọmọ ọ̀dọ́ rere káàrí láì fún iṣẹ́ ribiribi lẹ́yìn tí ò ṣe ìròyìn náà ló wá ń ṣàlàyé tẹ̀wájú báyìí wípé wọ́n padà fún ẹni tí a mọ̀ sí olóyè Sunday Ìgbòho náà ní àmì ẹ̀yẹ bẹ́ẹ̀ sì rèé wọ́n fún ní oyè ọ̀jọ̀gbọ́n lọ́nu ẹni tó yẹ pé ó mọ̀ púpọ̀ púpọ̀ nípa ohun tó ní ṣe pẹ̀lú àlàáfíà àti ogun nílẹ̀ ìhò ìròyìn náà ló wá tẹ̀wájú báyìí wípé ṣẹ́rí olóyè Sunday Ìgbòho náà ló jẹ́ pé inú rẹ̀ dùn púpọ̀ púpọ̀ lẹ́yìn ìgbà tó yẹ pé ó padà gba àmì ẹ̀yẹ náà o ẹ wò ó ìròyìn náà pọ̀ púpọ̀ púpọ̀ láàárọ̀ yìí tó ń kí olóyè Sunday Ìgbòho kú oríire lẹ́yìn tí wọ́n fún ní àmì ẹ̀yẹ bíi dókítà lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ogun bẹ́ẹ̀ àti àlàáfíà ẹ wò ẹ láǹfààní láti mú ìná kà fúra yín síwájú sí i à ń fẹ́ àǹfààní yìí bẹ́ẹ̀ àkókò yìí kí olóyè Sunday Igboho wípé wọn kú oríire náà gẹ́gẹ́ bí dókítà lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ogun àwọn ti àlàáfíà nílẹ̀ yìí ó dá ṣe bẹ́ẹ̀ múròyìn míì léyìí tó wà lóde láàárọ̀ tòní tó ń pe ṣẹ́rí ààrẹ Muhammadu Buhari ó mà ti ń jẹ́ kó di mímọ̀ báyìí wípé àwọn ti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ o láti rí wípé àwọn wá àwọn tó jẹ́ wípé wọn yóò bẹ̀rẹ̀ sí ní ṣe ìṣàkóso ibi tí a mọ̀ sí Àjàòkúta Steel Company lẹ́yìn tó ń bẹ ní ní eléyìí tí ó ń bẹ ní ìpínlẹ̀ kan lórílẹ̀‐èdè wa nàìjíríà o wọ́n pe ṣẹ́rí kínní èyí ló jẹ́ pé ó pọn dandan fún àwọn láti gbé ìgbésẹ̀ lè lórí wọ́n sọ̀rọ̀ náà jáde láàrin ọ̀sẹ̀ yìí ìyẹn ní àná ní olúlu wa àbújá ní dèdé àkókò tó ń sọ̀rọ̀ o wọ́n sọ̀rọ̀ náà jáde láti ẹnu ẹni tí ń ṣe iye igbákejì ààrẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà ìyẹn wípé ṣe rí ọ̀nà lẹ́yìn tó bá àwọn fẹ́ tọ̀ yìí bẹ́ẹ̀ èyí tí àwọn fẹ́ gbà yìí ó jẹ́ wípé yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ àǹfààní fúrúdèdè wa nàìjíríà o kódà wọ́n pé báwọn bá gbé ìgbésẹ̀ bẹ́ẹ̀ náà yóò ṣe àgbélárugẹ pẹ̀lú ìdàgbàsókè fún tó ní ṣe pẹ̀lú ohun àlùmọ́nì nílẹ̀ wa nàìjíríà o ẹ wò ó ìròyìn yẹn pọ̀ púpọ̀ púpọ̀ tó ń sọ wípé ìjọba ṣetán báyìí láti gbé àjẹ òkúta sílẹ̀ fẹ́lòmíì láti mọ ọmọ atukọ̀ rẹ̀ nílẹ̀ wa nàìjíríà o ó dá ìròyìn míì lè tó tún wà lóde láàárọ̀ tòní ló ń jẹ́ kó di mímọ̀ báyìí pípé ẹnìkan léè tí ó jẹ́ ọmọ oyè sí ipò kan léè tí ó ń bẹ ní ìpínlẹ̀ Kogi ló mà ti bẹ̀ sí nàka lébù báyìí tó pé bẹ́ẹ̀ bá fẹ́ mọ àwọn tó wà ní ìdí ìkọlù léè tó wáyé ní ìlú Ọ̀wọ̀ ẹ tètè lọ mú gómìnà yàyà bello òun gan lóṣù lórí wọn níbẹ̀ o ẹnìkan tí a mọ̀ sí natasha àpótí léètò ẹ pé ó jẹ́ ọmọ oyè bẹ́ẹ̀ sí ipò sẹ́nitọ̀ nínú abẹ́ òṣèlú pdp ló máa ń jẹ́ kó di mímọ̀ báyìí wípé ṣẹ́rí yóò da kí àjọ DSS tàbí ọlọ́pàá kọ́ ètè pé gómìnà Yàyà Bello sórí ọ̀rọ̀ kan lẹ́yìn tí ó ní ṣe pẹ̀lú bí àwọn agbésùnmọ̀mí ti ṣe yàwọ agbè kan tí a mọ̀ sí ìlú Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo ń bẹ̀ sì túre bí àwọn agbésùnmọ̀mí ti ṣe ṣe bẹ́ẹ̀ yàwọ ọgbà ẹ̀wọ̀n Kùjé ó pe ṣeríkì ní yìí ló mà ṣe bẹ́ẹ̀ jẹ́ pé ó ṣe kókó bẹ́ẹ̀ ó ṣe pàtàkì ó ní látàrí wípé òun mọ̀ wípé ṣerí gómìnà Yàyà Bello náà ló mà jẹ́ wípé ọwọ́ rẹ̀ ó dọ̀tí púpọ̀ púpọ̀ ń bẹ́ẹ̀ ọwọ́ rẹ̀ ò sì mọ́ nínú ìgbésùmọ̀mí lórílẹ̀‐èdè wa nàìjíríà o ó pé bí wọ́n ti ṣe ìkọlù ní ọjọ́ karùn-ún oṣù kẹfà ọdún tí a wà yìí sí ìlú ọ̀wọ̀ bẹ́ẹ̀ sì túre pẹ̀lú àwọn bòmíì ló mà jẹ́ wípé gómìnà yàyà bello mọ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ nípa rẹ̀ o ó sọ̀rọ̀ náà jáde ní dèédé àkókò tó ń sọ̀rọ̀ níléeṣẹ́ amóhùnmáwòrán kan ní ọjọ́ Monday ó pé òun ò bẹ̀rù àjọ DSS bẹ́ẹ̀ òun ò tún bẹ̀rù gómìnà ìpínlẹ̀ náà o wọ́n ń jẹ́ kó di mímọ̀ báyìí wípé bó bá bèrè ọ̀rọ̀ lọ́wọ́ òun inú òun yóò dùn wípé bá lè gbọ́rọ̀ náà lọ sórí afẹ́fẹ́ bẹ́ẹ̀ káwọn èèyàn wo ohun tó òun yóò sọ o ó pé àmọ́ ti gómìnà Yàyà Bello náà ló yẹ pé ó mà ṣe pàtàkì púpọ̀ púpọ̀ o ó pé ṣe rí àwọn méjì kan ni gómìnà Yàyà Bello náà máa ń lò fún àwọn iṣẹ́ burúkú lẹ́yìn tó ń ṣe o wọ́n pé àwọn bíi Ṣàfíù pẹ̀lú Àsúkù wọ́n ní àwọn méjèèjì yìí ló fẹ́ ṣe bẹ́ẹ̀ dàbí oníṣẹ́ ẹkú fún gómìnà náà o wọ́n pé ẹ pé gómìnà ẹ pé kó wá wí tẹnu rẹ̀ ó mọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbésùmọ̀mí lórílẹ̀‐èdè wa Nàìjíríà o ìròyìn náà ló wá ṣàlàyé tẹ̀wájú jẹ́ ká mọ̀ wípé báyìí pé ṣẹ̀rí gómìnà Yàyà Bello ló ti ń kọ́kọ́ fọlọ́tọ̀lọ̀ láfọlọ́hún ṣẹ̀rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí wípé bẹ́ẹ̀ ni kẹ́ni bá fẹ́ ṣe bẹ́ẹ̀ dí òun lọ́wọ́ nínú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú òṣèlú ní ìpínlẹ̀ náà àbí bẹ́ẹ̀ fi wọ́n fi máa ṣe fọ́ ṣe bẹ́ẹ̀ láwọ́ lẹ̀lẹ̀ fún òun lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú òṣèlú ní ìpínlẹ̀ náà ó pé ẹ wò ó òun yóò ṣe bẹ́ẹ̀ wọ́n ń tàn òun lọ bá màmá òun léè tó ń bẹ ládùúgbò àwọn ni o kódà wọ́n pe gómìnà Yàyà Bello náà sọ wípé òun ò ní gbà kẹ́nikẹ́ni kó má ṣe bẹ́ẹ̀ sọ wípé òun jẹ́ bàbá nínú òṣèlú ní ìpínlẹ̀ náà ẹ wò ìròyìn yẹn pọ̀ púpọ̀ púpọ̀ láàárọ̀ yìí tó ń nàka lébù sí gómìnà Yàyà Bello wípé ó mọ̀ púpọ̀ púpọ̀ nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbésùmọ̀mí ní ìpínlẹ̀ Kogi o ó dá ẹjẹ́ àṣẹ bẹ́ẹ̀ mú ìmíì lẹ́yìn ní ṣe pẹ̀lú gómìnà Samuel Ortom wọ́n pé gómìnà Samuel Ortom mà ti wí púpọ̀ púpọ̀ lọ́rọ̀ o lẹ́yìn ìgbà tí àwọn tí a mọ̀ sí Miyetti Allah tó bọ́ta tó bẹ̀ ní wírọ̀ wípé ṣe gómìnà tí a mọ̀ sí tí Samuel Ortom náà ló máa jẹ́ wípé eléṣù ènìyàn ni bẹ́ẹ̀ sì tún rèé ẹni burúkú gbà ní gómìnà náà o àmọ́ báyìí wọ́n pe ṣẹ̀rí gómìnà Samuel Ortom wá padà wá ń sọ̀rọ̀ síta wípé ṣẹ̀rí àwọn Miyetti Allah yìí ló jẹ́ pé yẹ ká kó wọn láti olórí ti di àwọn tẹ́ pé wọ́n kéré jù nínú ẹgbẹ́ náà ni o bó ti gbọ́dọ̀ pé àwọn gangan la gbẹ̀sùmọ̀mí lẹ́yìn tó ń bẹ nílẹ̀ yìí o ó pé yóò dá kí ìjọba àpapọ̀ tètè gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ náà o ó ní pé ṣẹ́rí bí àwọn agbésùmọ̀mí bẹ́ẹ̀ àwọn fúlàní darandaran ti ṣe ń da ìlú rú nílẹ̀ yìí bẹ́ẹ̀ tó ń wọnú igbó tó ń jí àwọn èèyàn gbé lẹ́lẹ́kùn òjẹkùn ló mà jẹ́ wípé àwọn Miyetti Allah mọ̀ púpọ̀ púpọ̀ nípa rẹ̀ o tẹ́ ẹ̀ bá gbàgbé ẹni tí ń ṣe olórí fún àwọn Miyetti Allah ló ti kọ́kọ́ jẹ́ kó di mímọ̀ báyìí wípé bí ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ń bá fẹ́ wá àtúnṣe sọ́wọ́ tó ní ṣe pẹ̀lú bí àwọn agbésùnmọ̀mí ńbẹ̀ àwọn fúlàní darandaran tí ṣe ń bá àwọn àgbẹ̀jà nílẹ̀ yìí ló mà jẹ́ wípé ó yẹ kó wá pẹ̀lú sáwọn Mùyẹ́tì Aládínú ńbẹ̀ kó tó fọwọ́ òfin gbé ẹni tí a mọ̀ sí gómìnà tá a mọ̀ sí Samuel Ortom o àmọ́ báyìí Samuel Ortom láti ẹnu ẹni tí ń ṣe akọ̀wé ẹgbẹ́ náà ìyẹn sábà àkásì ń jẹ́ kó di mímọ̀ o wípé irọ́ pátápátá gbúrú òun ni àwọn mèyẹ́sì àlà náà pa o ó pé ṣẹ́rí mèyẹ́sì àlà àwọn gan fìlú làkàlàkà fìlú lògbòlògbò kí ìlú yìí kó má ba lè ṣe bẹ́ẹ̀ lọ sókè o wọ́n pé àwọn gan ni wọ́n ń fọwọ́ fa orílẹ̀-èdè wa nàìjíríà sẹ́yìn pẹ̀lú àwọn ìwà fúlàní darandaran lẹ́yìn tí wọ́n wù láti máa fi àwọn ọmọ màálù wọn máa ṣe bẹ́ẹ̀ máa jẹ kó bẹ́ẹ̀ kó orílẹ̀-èdè wa nàìjíríà má bàa dún jẹ mọ́nilẹ̀ yìí o ó pé bí ìjọba àpapọ̀ bá tètè gbé ìgbésẹ̀ láti rí i pé wọ́n wọ́gi àwọn fúlàní ibi kúkú náà bẹ́ẹ̀ wọn ò fún wọn láàyè láti máa ṣe ọṣẹ́ lẹ́yìn tí wọ́n ń ṣe hmm, kí nǹkan púpọ̀ púpọ̀ má bàa ṣe bẹ́ẹ̀ bàjẹ́ tó yẹ pé àwọn fúlàní tẹ́rí yìí wọ́n mà ti ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ fẹ́ pa fẹ̀tàn fẹ̀orí nílẹ̀ níwa lórílẹ̀‐èdè wa nàìjíríà o ẹ wo ìròyìn yẹn pọ̀ púpọ̀ púpọ̀ tí samuel otom ṣe ìdáhùn sí mẹ̀yẹ́sì àlà ní ìgbà tó sọ̀rọ̀ burúkú gbà òun náà. ó dá ẹjọ́ ṣe bẹ́ẹ̀ mú ìmíì léyìí tó tún wà lóde láàárọ̀ tòní fún ẹ̀yin tẹ́ bá rántí bẹ́ẹ̀ tẹ́ gbàgbé amóye kan wá fún yín ní àná wípé ààrẹ Muhammadu Buhari ó mà ti ṣe bẹ́ẹ̀ fò fẹ̀rẹ̀ báyìí lọ sókè òkun láti lọ rèé ṣe bẹ́ẹ̀ gba ìtọ́jú báyìí o àmọ́ ó kọ̀ láti gbé ìjọba sílẹ̀ sí ọwọ́ ẹni tí ń ṣe igbákejì rẹ̀ ìyẹn ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣínbàjò ẹ wò ó wọ́n pọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kọ́ ṣẹ́rí ẹni tí a mọ̀ sí yẹmí ọ̀ṣínbàjò náà ló mà jẹ́ wípé òun kọ́ ni ààrẹ lẹ́yìn tẹ́ pé yóò wà ní òkè báyìí o wọ́n pe àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti bẹ̀ ní sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà o ẹni tí a mọ̀ sí olóyè Edwin Clark òun ló kọ́kọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó wí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ síta ó pé ṣe rí ọ̀rọ̀ tóun ti ìgbésẹ̀ lè ti ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà gbé lórí ọ̀rọ̀ yìí ló ṣe bẹ́ẹ̀ lòdì sí òfin pátápátá o ó ní pé bí ààrẹ Muhammadu Buhari ti ṣe kọ̀ láti gbé agbára lẹ̀ fẹ́ni tó ń ṣe igbákejì rẹ̀ ó pé kíní ọ̀hún lòdì sí òfin bẹ́ẹ̀ òfin orílẹ̀-èdè wa Nàìjíríà ò fàyè sílẹ̀ fún nǹkan bẹ́ẹ̀ o ó pe tí ẹ bá gbàgbé ààrẹ Muhammadu Buhari ti ṣe bẹ́ẹ̀ dábàrà sílẹ̀ tẹ́lẹ̀ rí ní ọdún 2017 ní ìgbà tó lo ọgọ́rùn-ún ọjọ́ lókè òkun bẹ́ẹ̀ sì rèé igbákejì ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ó fa ọkọ̀ yọ bẹ́ẹ̀ ó ṣiṣẹ́ ribiribi táwọn èèyàn sì gbóríyìn fún o àmọ́ ní kété tí ààrẹ Muhammadu Buhari dé tán báyìí níṣẹ́ ni gbogbo rẹ̀ ó tún polúkúmuṣu padà lórílẹ̀‐èdè wa Nàìjíríà ó ní láti ìgbà náà ní ààrẹ Muhammadu muhammadu buhari ti pé láyé ń bí kan òun ò tún gbágbára fún yẹmí ọ̀ṣínbàjò mọ́ ó pé ohun tí ò fi sọ òun ni wípé bóun bá fẹ́ lọ síbì kan lẹ́yìn tẹ́ pé ó padà ju ọjọ́ mọ́kànlélógún lọ ní kó máa gbágbára lẹ̀ fún igbákejì òun àbí bẹ́ẹ̀ jẹ́ pé òun bá fẹ́ lọ síbì kan tí pé ọ̀nà rẹ̀ yóò jìn púpọ̀ púpọ̀ o àmọ́ Edwin Clark wá ń jẹ́ kó di mímọ̀ wípé irú òfin bẹ́ẹ̀ kò sí nínú òfin orílẹ̀-èdè wa Nàìjíríà o ó pé lọ́wọ́lọ́wọ́ báyìí wípé ilé ìgbìmọ̀ aṣòfin lè tó ń bẹ lórílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti kọ̀ láti ṣiṣẹ́ tiwọn láti bá ààrẹ Muhammadu Buhari wí lórí ìgbésẹ̀ tó ń gbé nípa títẹ òfin lójúmọ́lẹ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà o wọ́n wá ń jẹ́ kó dèbí mọ̀ báyìí wípé àkókò torílẹ̀‐èdè wa nàìjíríà wà yìí ń kọ́ kò sówó bẹ́ẹ̀ kò sí oúnjẹ nílẹ̀ yìí ohun tá a nílò ní ìṣèjọba lẹ́ẹ̀tẹ́ pé orí rẹ̀ pé púpọ̀ púpọ̀ láti tukọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà dọ́nà èbúté wọn ni pé ó yẹ kí ààrẹ muhammadu buhari kó wá gbẹ́ntì láti ràn lọ́wọ́ tukọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà o àmọ́ àwọn ẹgbẹ́ míì tí a tún mọ̀ sí àríwá youth consultative forum ìyẹn tí alága wọn tún jẹ́ yẹ̀rìmà ṣètìmà àwọn náà ń jẹ́ kó di mímọ̀ báyìí wípé àwọn ò fọwọ́ sí ìgbésẹ̀ lẹ́yìn tí ààrẹ Muhammadu Buhari gbé náà o láti kọ̀ wípé ó gbé agbára fún ẹni tí a mọ̀ sí ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò wọ́n pé lábẹ́ òfin ó yẹ kó ṣe bẹ́ẹ̀ gbé agbára fún ẹni tí agbára kàn o àmọ́ kíní yìí wá ń fi àfihàn wípé ààrẹ Muhammadu Buhari ó máa ń ṣe bẹ́ẹ̀ lòdì sí òfin ní gbogbo ìgbà bẹ́ẹ̀ túre ẹgbẹ́ míì tí a tún mọ̀ sí Middle Belt Forum ìyẹn MBF lẹ́yìn tó pé alága wọn tún jẹ́ dókítà Pogu Bitrus òun náà ń jẹ́ kó di mímọ̀ wípé ààrẹ Muhammadu Buhari ó ń fi ìpá gbá òfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà sí ẹ̀gbẹ́ kan wípé táwọn ẹ̀ rí òòkàn mi bẹ́ẹ̀ mi ò mọ̀ rí o wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wá ń bẹ̀ sí ni máa jẹ́ kó di mímọ̀ báyìí wípé ààrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà ń ṣe bẹ́ẹ̀ ó ń gbàgbé ìtàn lóhun tó ní ṣe pẹ̀lú òfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà lẹ́yìn tó tún wà lóde tá a máa fi máa kádùgbò rẹ̀ nílẹ̀ láàárọ̀ tù ní ìròyìn náà ló ń jẹ́ kó di mímọ̀ o wípé ṣeré ẹni tí ń ṣe mínísítà fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò lórílẹ̀‐èdè wa nàìjíríà ìyẹn bashir magashi ló ń jẹ́ kó di bímọ báyìí wípé àdúrà òun lórílẹ̀‐èdè wa nàìjíríà nílò lọ́wọ́ ilẹ̀ òkèrè ìyẹn bí ilẹ̀ amẹ́ríkà ilẹ̀ bìrìtìkó ilẹ̀ canada ilẹ̀ australia a ò nílò wípé kí wọ́n máa pagi ìkìlọ̀ fún wa wípé agbésùnmọ̀mí ń bọ̀ o wọ́n pe ẹni tí a mọ̀ sí Bashiru Magashina ló máa sọ̀rọ̀ náà jáde ní àná ní dèdé àkókò tó ń dáhùn ọ̀rọ̀ lórí ìgbésùmọ̀mí pẹ̀lú owó lẹ́yìn tí iléeṣẹ́ náà yóò nílò láti rí pé wọ́n tukọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà lọ́dún tó ń bọ̀ wọ́n pe sẹ́rí Bashiru náà ló wá ń jẹ́ kó di mímọ̀ báyìí wípé lẹ́yìn ìgbà tó léde Amẹ́ríkà tí wọ́n fi ọ̀rọ̀ léde wípé níṣe ni àwọn agbésùnmọ̀mí ń bọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ bẹ̀rẹ̀ sí ní matira rẹ̀ pa báyìí lódùlùwà Àbújá ó pé lọ́ọ́lọ́ báyìí ohun tá a nílò òun ni ká wólẹ̀ ká bẹ̀rẹ̀ sí ní gbàdúrà sí lódùmarè ká gbààwẹ̀ bíríbírí láti rí wípé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò nílẹ̀ yí padà sípò onígbèsè orílẹ̀-èdè Amẹ́ríkà àwọn gan ni wọ́n níṣẹ́ púpọ̀ púpọ̀ láti ṣe ó ní pé yẹ kí wọ́n bẹ̀ sí ní wọ́n lẹ̀ báyìí kọ́ bẹ̀ sí ní máa gbàdúrà tọ̀sán tòru fúnlẹ̀dẹ̀ wa nàìjíríà láti rí wípé ohun tó ní ṣe pẹ̀lú ìgbésùmọ̀mí ló padà di ohun àfìsẹ́yìn tẹ́gun alárinṣẹ́ bẹ́ẹ̀ fi aṣọ wò ó ní pé àmọ́ dípò kọ́ máa gbàdúrà fúnlẹ̀dẹ̀ wa nàìjíríà ọ̀rọ̀ burúkú ló ń ṣe bẹ́ẹ̀ tẹnu wọn bóde o ó wá ń tẹ̀wájú pé lọ́wọ́lọ́wọ́ báyìí ẹni tí í ṣe mínísítà fọwọ́ tó ní ṣe pẹ̀lú ilẹ̀ òkèrè ìyẹn Godfrey Enyama nọ́mà tí ń ṣe bẹ́ẹ̀ bá orílẹ̀-èdè náà sọ̀rọ̀ wípé ẹ máa ṣe bẹ́ẹ̀ gbẹ̀yìn dákẹ́ <clears throat> lórí ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú ìgbésùnmọ̀mí nílẹ̀ yìí o ẹ wo ìròyìn yẹn pọ̀ púpọ̀ láàárọ̀ tòní ẹ kún mọ̀ wípé ọ̀rọ̀ lọ́rọ̀ kì í ṣe bẹ́ẹ̀ dùn lẹ́nu tèmi ẹ wo ẹ já lọ sókè lọ́nà à ń bọ̀. ìṣẹ̀lẹ̀ ńlá. ọ̀rọ̀ yìí mọ̀lẹ́ ó bẹnu tán ṣẹ́.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 ẹ káàbọ̀ padà á ti wà lábala ibi tá a ti ń mú ìrànà fún yín láàárọ̀ tòní àwọn àgbábọ̀ wọ́n pé ká fọ rọ́bà yìí ohun gan ló ń ṣe bẹ́ẹ̀ jẹ́kọ̀ọ́ mọ́ wọ́n ní pé ká mú kíní ọ̀hún ká jọ́ síbí ká mú kíní ọ̀hún ká jọ́ sọ̀tún tòun tòsì ló ń jẹ́ ká mú ohun tẹ́ pé a nílò gangan láti mú o ó dá láàárọ̀ tòní èmi Sọ́ní Sodiq Abíọ́dún ni mò ń kí yín káàbọ̀ padà sí abala léyìí tí a wà yìí ẹ jẹ́ n fàyè sílẹ̀ fẹ́nì kejì mi láti kì í. tó gbogbo ojú tó wò wá nílé lóko àti lẹ́yìn òde mo kí n pé ẹ kú ojúmọ́ ẹ kú àárọ̀ ètò wa ètò yín ojúmọ́ aláyọ̀ náà ṣe ni èmi àbúrò yín àti ọmọ yín náà ṣe ni Rasheedat Adébímpé mọ́sùlọ́ lórúkọ ti tèmi láàárọ̀. Ah, Adébímpé tún wà bẹ́ẹ̀ ah, orúkọ yìí ó yẹ ọ̀rẹ́ wá jù àwọn ọmọ ní báyìí àná ajẹ ah, kéèkì jù <laughs> ṣẹ́ni tọ́kì. Mm. Ah. <laughs> ó dà ẹ jẹ́ àṣe bẹ́ẹ̀ láàárọ̀ tó nítorí àkókò ẹ mọ̀ pé a gbọ́dọ̀ torí ẹmu tó ti ìyẹn ti lọ lánàá nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ìròyìn ńlá mú wá fún yín láàárọ̀ yìí torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a mú wá àdè ká gbogbo ẹ̀ tán á ń láti ṣẹ̀kù ni pé ẹni tó bá nífẹ̀ẹ́ sí láti tún gbọ́ òun gbọ́ ìròyìn wa ẹ tún tẹ̀lé wa lórí àwọn ìwà tó máa jáde láago kan àti àwọn àsìkò míì ìròyìn pọ̀ o ó pọ̀ púpọ̀ púpọ̀ hmm, ó pọ̀ púpọ̀ púpọ̀ láàárọ̀ yìí àkọ́kọ́ ìtààmú àfihàn ló ní ṣe pẹ̀lú ti olóyè Sunday Igboho ìyẹn Májàsọ́lá léyìí tó yẹ pé wọ́n padà gba àmì ẹ̀yẹ ìyẹn gẹ́gẹ́ bíi dókítà lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ogun àti àlàáfíà nílẹ̀ Yorùbá wọ́n pé ilé ẹ̀kọ́ kan tó jẹ́ ifáfitì léyìí tí ó ń èdè Amẹ́ríkà Eh, òun náà ṣe wọ́n gbé kinní ọ̀hún fún wọn pé bàbá ẹ gbà ẹ kú iṣẹ́ takuntakun léè tẹ̀ ń ṣe fún ọmọ Yorùbá eh, ṣe rí kinní yìí eh, bí àwọn ọkọ ò bá mọ rírì iṣẹ́ tẹ̀ ń ṣe kò ní pẹ́ àwọn nǹkan tó wà lápapì kan mọ̀ wípé iṣẹ́ takuntakun lẹ́ ń ṣe bẹ́ẹ̀ bá ń ṣe tiyín tẹ́lẹ̀ pé mò ń ṣe fún Olódùmarè mò ń ṣe fún Ọlọ́run ìyẹn ò túmọ̀ sí wípé àwọn tó máa padà sọ pé káre ọmọ ọ̀dọ́ rere bẹ́ẹ̀ tí wọ́n mọ rírì iṣẹ́ tẹ̀ ń ṣe ò sí o báwọn kan bá ń ṣe bẹ́ẹ̀ tó ń gbógun tì í látàrí ìgbésẹ̀ lè tẹ́ ń gbé kí ìgbáyé gbádùn lè wà fáwọn èèyàn kò túmọ̀ sí wípé àwọn ọ̀kan mọ̀ wípé lóòótọ́ yẹ káwọn náà bá yín jà fọwọ́sowọ́pọ̀ jà fún yín àwọn kan sì rèé tàpótara wọn bẹ́ẹ̀ tẹnu ara tiwọn nìkan ló ń bá fà á tẹ́ pé torí ẹ̀ gan-an ló pé wọn yóò ṣe bẹ́ẹ̀ gbẹ̀nù dákẹ́ kódà wọn yóò tún máa bẹnu àtẹ́lù yìí pé èé ṣe gan sẹ́yìn gan ni kinní ọ̀hún bà ní. lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ pé wọ́n ń dákẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà lórí ọ̀tún ṣe pẹ̀lú ètò ààbò nílẹ̀ yìí wọ́n ti kó ẹbí wọn lọ sókè òkun ẹni tó bá bà ìyẹn ò dé kà wọ́n mọ́ èyí má yẹ ká fún wa kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà ló ń ọ̀pọ̀lọpọ̀ ọ̀lọ̀ ni bàbá yìí ti kì wá nílọ̀ ìyẹn olóyè Sunday Igboho lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò àti fífún àwọn Fúlàní láàyè nílẹ̀ wa Nàìjíríà Fúlàní ti ń pọ̀fọ̀ àdámọ̀ nílẹ̀ wa Nàìjíríà o Fúlàní ti ń pọ̀fọ̀ fáwọn ọmọ Yorùbá wọ́n ń pọ̀fọ̀ lédè Yorùbá kìíní ọ̀hún yà mí lẹ́nu púpọ̀ púpọ̀ púpọ̀ ìgbà tí Fúlàní bá ń pọ̀fọ̀ àwa fúnra ta ló kún ọlọ́fọ̀ ṣe báwa ni náà la kọ ọ̀pọ̀lọpọ̀ wọn sì rèé àwọn Yorùbá náà ló ti ń ṣògùn fún ẹ báyà àtàpọ̀lọ́ fúnra wa ọ̀pọ̀lọpọ̀ Yorùbá ló ń ṣògùn fáwọn Fúlàní yìí látàrí kíni látàrí ohun tí a máa jẹ ṣẹlẹ̀ ohun tí a máa jẹ nílẹ̀ Yorùbá kò lè ṣe gbé bẹ́ẹ̀ jẹ́ kí a gbọ́n tó bá rẹ pé èpè ń jà wá èpè ń jà wá èpè kan ṣoṣo tó ń jà wá òun lè pe owó èpè owó náà ló ń jà wá tó yẹ pé tí ò bá sọ wọ́n ní nǹkan àwọn ọmọ Yorùbá láyé ń bí kan bò ní ṣe é ẹ wò ó kọ́ ló ń ṣàánú wa nílẹ̀ wa Nàìjíríà ni à fi àkókò yìí kí olóyè Sunday Ìgbòho májàsọ́lá wípé wọ́n kú oríire wípé bọ́n ti ṣe fún wọn lámẹ̀yẹ gẹ́gẹ́ bíi dókítà lọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ogun bẹ́ẹ̀ tòun ti àlàáfíà nílẹ̀ Yorùbá à ń kí yín o bẹ́ẹ̀ iléeṣẹ́ BGI a sọ pé a mọ orí yín púpọ̀ púpọ̀ pẹ̀lú ipa lè ti ẹ̀kọ́ nílẹ̀ Yorùbá láti rí pé òmìnira ó padà ń tiwa ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ìwé nǹkan ló wà lóde tí kan ṣe wípé ẹni tí a mọ̀ sí bàbá Bánjí Akíntóyè yìí jẹ́ kó di mímọ̀ wípé tí di oṣù kejìlá ọdún tí a wà ní oṣù tó ń bọ̀ ó ṣeé ṣe kí òmìnira padà bá ilẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbésẹ̀ lẹ́yìn tí wọ́n ń gbé yìí rẹ pé ó dàn pé tèmi ṣe ń wò ó kó ń ṣe gbẹ̀ lọ́n fi lóde mọ́ látàrí gbogbo ènìyàn tó máa ń fi sóde àwọn tó wà lókè wọ́n lè máa ṣe bẹ́ẹ̀ láti máa fi plasma kankan kó máa fi dí kìíní ọ̀hún kó má bàa ṣe àṣehàn ó dáa ó dẹ̀ fàyè sílẹ̀ fẹ́nì kejì mi láti wí díẹ̀ lọ́rọ̀. tó um, lákòókò màá kọ́kọ́ kí bàbá wa pé wọ́n kó oríire náà torí à ah, yìnyínní kẹ́ni lè ṣe mí wọ́n ah, gbìyànjú wọ́n ṣiṣẹ́ takuntakun ẹ wo dànsá kìnyín o bàbá ní kíbíkíbi tẹ bá wà ẹ oyè tẹ wá gbà yín ẹ wo kò wá tún wá ní jẹ́ àjẹmọ́ ẹ má ṣe gbà púpọ̀ púpọ̀ o torí látàrí pé kí ni wọ́n ń ṣe ẹ ń ṣe gúdúgúdú yéye azí ẹ wo inú wa ń dùn torí gbogbo nǹkan tẹ̀ ń ṣe yìí ẹ fẹ́ fún ìdùnnú tiwa òun nìkan tẹ̀ ń ṣe èyí ló tẹ̀lé ṣe fún inú àánú mọ̀ pé anígbàgbọ́ pé àní fi ibi sun yín ìdùnnú náà ló máa padà gbẹ̀yìn ẹ̀ torí tọmọgán bá wà níléèwé gan tí ó bá ṣe dáadáa nílé ẹ̀kọ́ wọn máa gbóríyìn fún pé ọmọ yìí ò ní ọpọlọ tó pé bàbá náà ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kó ṣe ọmọ rírì wọn bó tilẹ̀ jẹ́ pé bọ̀ ọ̀ tiẹ̀ fún wọn tó tiẹ̀ jẹ́ ilẹ̀ tó jẹ́ tilẹ̀ tiwa bọ̀ tiẹ̀ fún wọn bàbá tó ti jẹ́ àtòkèrè ló ti wá wọn ti jẹ́ kó yé wọn pé ẹ wò ó báwo ti ẹ̀yìn bí wọ́n yìnyín ní kákà kí pé a ah, bàbá iṣẹ́ lẹ̀ ń ṣe ẹ wò àlá náà fi àsìkò yìí náà náà fi ń dúpẹ́ pé dáàdì wa ẹ ṣé o ẹ̀dẹ̀ kú oríire náà. ìròyìn tóyìlì tuntun wà lóde láàárọ̀ yìí tẹ́ pé ó wà lóde lọ́lọ́ba yìí ló ń jẹ́ kó di mímọ̀ wípé ṣe rí ẹnìkan tí ó jẹ́ ọmọ òye sí ipò aṣòfin àgbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà ó ń jẹ́ kó di mímọ̀ wípé ẹ̀yin àjọ DSS ẹ lè pè mí o ẹ pè mí màá wá wí tẹnu tèmi sọ wípé èmi ò fẹ́ràn wípé ká máa fi ọ̀rọ̀ sábẹ́ àwọn ká máa fi sọ àbí ká máa fi ọ̀rọ̀ sábẹ́ aṣọ ká máa fi sọ ètò ààbò ní ìpínlẹ̀ Kogi ṣe pàtàkì sí òun bẹ́ẹ̀ ọmọ ọmọ ènìyàn lẹ́yìn tẹ́ bó ń bẹ ní ìpínlẹ̀ Kogi lẹ́yìn ọkàn òṣọ̀kan ó ṣe pàtàkì sí òun tí gbogbo èèyàn tẹ́ pé tóun bá rí bẹ́ẹ̀ tóun bá mọ̀ bẹ́ẹ̀ pé òun fẹ́ràn jù àmọ́ bí gómìnà ìpínlẹ̀ Kogi ti ṣe ń lọ́wọ́ sí ìpànìyàn ẹ lọ bí ohun tó ṣẹlẹ̀ ní ìlú Ọ̀wọ̀ bí ó mọ̀ sí àbí ò mọ̀ sí tá ń ṣígun lọ́bẹ̀ tá ń pàṣẹ ogun lọ́bẹ̀ ẹ pèrè lọ gómìnà yìí dáadáa ó mọ̀ púpọ̀ púpọ̀ lọ́rọ̀ ńbẹ̀ o ó ní bẹ́ẹ̀ bá pe gómìnà náà tí ò bá fẹ́ sọ̀rọ̀ lẹ́rọ̀ ẹ fi pé ẹ gbogbo ipá kẹ́ bí lọ́rọ̀ náà pé èyí tó ṣẹlẹ̀ ní Ọ̀wọ̀ tó ń ti tóun ti ní kùjé ẹ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ báwo ló ṣe wáyé ó mọ̀ ó ó mọ̀ ń pa ẹ̀ wọ́n pé bójú ò bá rí ẹnu ò ní sọ fẹ́ẹ́ bá gbọ́mọ ọjọ́ mẹ́ta yìí òun ni gómìnà náà ti kọ́kọ́ nàka lébù sẹ́ńtọ̀ náà wípé kọ́ni àwọn àjọ DSS lọ́mú wípé ó mọ àwọn agbésùmọ̀mí tó ń ṣe ìkọlù sí àwọn agbègbè agbègbè ní ìpínlẹ̀ Kogi àmọ́ nísìnyí sẹ́ńtọ̀ tí wọ́n sọ wípé ṣẹ́rí gómìnà yìí ó mọ̀ nípa ohun tó yẹ ní ọ̀wọ̀ àti kùjẹ́ àṣírí ti ń tú báyìí o àti ẹ̀dúpẹ́ wípé àṣírí ọ̀hún tètè tú pé tí wọ́n máa tó fi aṣọ bò mọ́lẹ̀ bó pẹ́ bóyá wọ́n pe ṣẹ́rí àwọn méjì kan ni gómìnà náà ń lò láti máa ṣe àwọn iṣẹ́ burúkú náà tẹ́ ẹ̀ bá gbàgbé ìyẹn kó ti kọ́kọ́ nàka àlébù àwọn kan nàka àlébù sí gómìnà náà bákan náà wípé ó ń lo àwọn ọ̀gá ọlọ́pàá pẹ̀lú ọ̀gá ológun kan láti ṣe àwọn ìkọlù sí àwọn èèyàn léde pé wọn ò fẹ́ràn ẹgbẹ́ òṣèlú náà àbí wọn ò fẹ́ràn gómìnà náà òṣèlú ṣé bàbá ṣe ṣá máa kú ni òṣèlú ṣé bàbá ṣe ṣé àfikà kú ni àwọn kan sọ wípé léde òyìnbó wọn ní do àti kejì tá a gbọdọ̀ wí àṣà àgbọ̀ ṣé dandan ni ká ṣe kíní èyí ká tó wá kú síbẹ̀ ni láì ṣe pé èpè láì ṣe pé àṣàṣì àbí kí là ń wá tó sọnù lọ́wọ́ wa gan tẹ́pẹ́ bẹ́ẹ̀ gan la máa wá ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí ara wa yé lórí. àwọn ìgbésẹ̀ yìí ló ń fa tó pọ̀lọpọ̀ àwọn èèyàn fi ń sá fún òṣèlú ìpínlẹ̀ Kogi odindi gómìnà ló ń fẹ̀sùn kàn yìí kò ń ṣe ẹni àkọ́kọ́ tó máa kó fẹ̀sùn kàn gómìnà yìí rèé a sì ń pọ̀rọ̀ yìí lówó ó sì ń lárónú a sì ń dákẹ́ a sì ń wò ó bẹ́ni tó darú sí lójú tí ò lè ríran àbí bẹ́ẹ̀ tó bí ẹ̀ tó wá là tó ò tún wá lè gbójú náà láti fi ṣe nǹkan kan àbí wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n fi nǹkan lé wa lọ́wọ́ pé bí a fi ṣe ṣe ìgbà ká má lè gbé ìgbésẹ̀ ni ohun tó ń dùn mí jù ní bí wọ́n bá lọ sílé ẹjọ́ lónìí àwọn ẹjọ́ pẹ́pẹ́pẹ́ bí ó jí magi ó jí sweet ó ṣe jí ṣe ń gọ̀ọ̀mù òun ló wà ń bẹ̀ ẹjọ́ mi àti ẹ̀ máa hùn síyàn létí òun ló máa tẹ̀bàtì ẹṣẹ́ ẹ̀bí wa ni ẹ̀bí adájọ́ kọ̀ síbi ó tó wá gbé síwájú adájọ́ adájọ́ máa dá àwọn ẹjọ́ míì wà tí àti iléeṣẹ́ ọlọ́pàá ló máa ti panú ẹ̀ ìmí àti orí ìwé ìròyìn ló máa ti panú ẹ̀ pam wọ́n á panú ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ibo là ń lọ gan lórílẹ̀‐èdè wa nàìjíríà odidi gómìnà nọ́nà ká lébù sí ìrèé sí yìí o wípé òun gan ló mọ̀ nípa ìkúlẹ̀ tó wáyé ní ọ̀wọ̀ <laughs> ẹ má gbàgbé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá wa ló ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mímì ní ìpínlẹ̀ Ondo tí gómìnà akéde ti pé òun ṣetán láti gbẹ̀san bẹ́ẹ̀ òun ṣetán láti mọ́tò ọ̀hún jáde ẹ máa rí pé lẹ́yìn rẹ̀ yìn àgbọ̀ kàn mọ́ agbára kan agbára wọ́ kan wọ́ ẹ wò ó ilẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá ṣé bá a ṣe máa lajú gẹ̀rì táwọn máa wò ó bá ṣe máa wò rèé tẹ́gbẹ́ nǹkan àdẹ̀ ṣe máa ṣe bẹ́ẹ̀ bàjẹ́ lójoojúmọ́ lójoojúmọ́ lójoojúmọ́ ẹ wo ẹ jẹ́ fàyè sílẹ̀ fún ẹnìkejì láti sọ̀rọ̀. ẹ wo mhm. gbogbo ilé àtọ́jú tó ń wá ṣe rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àfi kí ọlọ́run kó bá wa fi ọwọ́ ìtura síbẹ̀ torí ibi tọ́rọ̀ tiẹ̀ wá ń dé dúró yẹn èmi fẹ́ nígbàgbọ́ pé ibi tó da là ń lọ ibi tó da ibi ayọ̀ là ń lọ bí ọ̀rọ̀ tí ẹnìkejì mi sọ nígbà tí wọ́n ní wọ́n nà ká àléébù sí gómìnà ìpínlẹ̀ Kogi gbogbo alámọ̀ pé nígbà tó bá ń pèèyàn lólè tó tún wá ń gbọ́mọ ẹran ojú ẹṣẹ́ tó tí ò bá ṣe é ṣọ́ máa sọ pé ó ṣe é ni. àlàyé bójú ò bá rẹnu tẹ. tẹ́lẹ̀ mọ́ lóòótọ́ gbogbo alámọ̀ pé ọ̀rọ̀ òkèrè bí ò bá lé yóò di yóò di yóò di kan á fi kun á yọ kúrò. ohun tó yàtọ̀ jù ni pé gómìnà náà ló kọ́nà wípé ìyẹn tá a mọ̀ sí Natasha Akpoti wípé ó mọ àwọn tó já gbésùnmí kankan bẹ́ẹ̀ ó ń fòdìwòdì pẹ̀lú wọn nísìnyí Natasha náà wá sọ wípé sẹ́rí gómìnà yìí òun gan ló tún wà lọ sí Ọ̀wọ̀ àti Kùjé yàtọ̀ sí ọ̀rọ̀ tí Natasha sọ àwọn nǹkan tó kọ́ jáde tẹ́lẹ̀ tó ń sọ wípé gómìnà ń lo olórí ológun kan àti olórí àwọn ọlọ́pàá ní agbègbè náà láti máa ṣe ìkọlù bẹ́ẹ̀ láti máa gba ẹ̀mí àwọn èèyàn níbẹ̀ ṣé rí ìròyìn yẹn wá parí wípé gómìnà tá à ń sọ yìí ó ti kọ́ jẹ́ kó di mímọ̀ pé ẹnikẹ́ni lè tẹ́kù bá lè ṣe tòun ní ìpínlẹ̀ náà wọ́n tún wà lọ bá ìyá òun lè tún bẹ̀ lọ́rùn àwọn ọ̀rọ̀ yìí ó ń ṣe bẹ́ẹ̀ jẹ́ kàyéfì fún èmi. tí ò bójú rárá àti rárá. tó pé ṣe rí ẹ má ìràpàrọ̀ fúnra wa nílẹ̀ yìí bẹ́ẹ̀ bá gbé agbára fihàn lónà tó pé ọ̀nà yẹn ó ṣe bẹ́ẹ̀ ní kọ́lọ́fínú ẹ má jẹ́ àpàrọ̀ fúnra wa ohun tó máa ń padà tẹ̀yìn ẹ̀yọ náà rèé àṣìlò agbára ni òun ló ń padà ń tẹ̀yìn ẹ̀yọ́ torí ń sìn yìí nígbà kan rí àti ẹ̀gbọ́n pé gómìnà yìí kan náà pé pé owó tó jẹ àwọn òṣìṣẹ́ nígbà kan rí ọ̀rẹ́ mi kan sọ pé ìgbà tí wọ́n jẹ àwọn òbí òun lówó náà gbà náà òun ò sí ẹ̀rọ oúnjẹ jẹ ó ní oúnjẹ ọjọ́ mẹ́ta lòun ò fi jẹun kò ń mọ mi ni ìgbà tó yẹ àwọn òun bá dákú ńjọ́ kan wọ́n gbé òun dìgbàdìgbà tó ń bẹ̀rẹ̀ sí máa bóúnjẹ sóun lẹ́nu àwọn tó wà fún òun tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí máa wóúnjẹ fóun wọ́n ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ gbà náà ni wọn ò rú bí abẹ ọdún kan àbọ̀dún méjì ni wọn ò rí gbàgbà yẹn gómìnà tó bá lè dìbò fóun òun àsanwó yẹn ẹ jọ ṣé ṣé bàbàtà ló ń ṣe ni pẹ̀lú owó oṣù pẹ̀lú owó oṣù bí èèyàn bá pe àní gómìnà àbí bá pe àní ààrẹ tó bá wù ìwà tí ò da alẹ́ tó bá ti fi kó ń tọ̀ òun kó fi kó fipò sílẹ̀ lamẹ́ríkà Liz Truss tí ì pòṣù méjì hmm. tó fi padà fipò sílẹ̀ wọ́n ní kó fipò sílẹ̀ ni òun náà láti fipò sílẹ̀ ni Boris Johnson bẹ́ẹ̀ jẹ́ pé ó jẹ́ ọ̀gá fún jẹ́ pé ìyẹn wà ń bẹ̀ kóun tó débẹ̀ ìyẹn náà gbà tó ní pé nǹkan ó láti fìwé ó kàwé kó kọ̀wé fipò sílẹ̀ ni kó ń ṣe dandan hmm. kó ń ṣe iṣẹ́ àṣekúdórógbó. ipa ọ̀rọ̀ ipa ọ̀tà ni lọ́rọ̀ fún wa ni. ìwà ni dandan gbọ̀n nǹkan míì wà ń o nǹkan míì ti wà ń bẹ̀ tá a gbé ìgbésẹ̀ nǹkan míì wà ń ohun tó wọ́n dùn mí jù ni pé ẹ nírẹ́ bí wọn kankan nílẹ̀ nàìjíríà ìrẹsì ń wọ́n ẹ̀wà ń wọ́n gàrí ń wọ́n báwọn ọmọ wa bá ń dàgbà ẹjọ́ wọn mélòó ló ti mọ kó tó pè ní géṣà lọ́wọ́ ta wà yìí ẹ máa rí fáyín jẹ́ ó kùn tè ó kùn mú okùn etí ẹ délé ẹ ní bóúnjẹ ń bẹ̀. ọ̀nà pákéjì wọ́n ṣe wá aṣáájú. ilé àwọn ọkùnrin ló tún máa wá lọ hmm. a ti lọ máa jẹun ẹlòmíà á pè ẹ́ fáyín jẹ́ ẹ̀ ẹni pé brother ẹ can you just send me one k mo fẹ́ fi ra data data wọn ṣètò ń sìn sí wọn dẹ̀ ní irọ́ ni o ó fẹ́ lọ fi ra búrẹ́dì àtẹ̀wà nígbà tí ń jẹ búrẹ́dì kó lè jẹun ebi ń pẹ̀lú míì wọ́n wá fi packaging wọ́n fi ń gbowó lọ́wọ́ àwọn èèyàn please send me two k three k nǹkan tó business tó ń wà nísìnyí nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ní fáfitì tó jóbìnrin ti padà dé lóṣó n ò èmi ò parọ́ èmi ò ń parọ́ pọ́lọ́pọ́ gbọ́n adolóṣò tó jóbìnrin látàrí kí ni kò síṣẹ́ kò sóúnjẹ kò sọ́nà àbáyọ nílẹ̀ yìí bẹ́ẹ̀ pọ́lọ́pọ́ ọ̀rọ̀ la máa tún máa gbọ́ agbésùmọ̀mí tún ń bọ̀ ẹjọ́ ngbàtà agbésùmọ̀mí tún ń bọ̀ táwọn kan sọ yóò ká fọkàn balẹ̀ àwọn ti bá agbésùmọ̀mí jà technically to the core ẹjọ́ abẹ́tí lọ bẹ́ẹ̀ Ebola gbàtẹ́ Ebola àbí kí ni corona gbàtẹ́ corona dé wọ́n kọ́ sọ fún wa pé àwọn nǹkan lákùnrin kọjá fún mọ̀ pé kòrónà tún wà ẹ̀yin ò gbúgbọ̀n kankan akọ̀gbọ́ lẹ́nu ọ̀gá wa pé kòrónà nàìjíríà a ti rẹ́dì láti bá kòrónà jà tó bá dé a máa gbé ìbọn ti gbé àdá ti gbà tí kòrónà máa dé ẹ̀sà apàdà ti lé apàdà ti ọ̀nà màní àwọn kan gbọ́ báàgì wọ́n sá lọ kò sí fún bẹ́ẹ̀ táyọ̀ máa sọ̀rọ̀ à ń kápá wọn à ń kápá wọn tó máa délẹ̀ tán ntọ oníkálukú abẹsí máa yẹrí ẹ gbàgbé Afghanistan báyìí ló ṣe bẹ̀rẹ̀ ibi tó wà lẹ́ni oṣù kò sún ọ ọ̀pọ̀lọpọ̀ ló padà jábọ́ lórí pílẹ̀nì gbàtẹ́ pẹ̀lú ẹlòmíì súnmọ́ pílẹ̀nì ni ọlọ́run má jẹ́ kárí nǹkan burúkú ọlọ́run má jẹ́ kárí òṣì dáadáa ilẹ̀ nàìjíríà ilẹ̀ nàìjíríà ilẹ̀ nàìjíríà òmìnira òmìnira ilẹ̀ yorùbá. Hmm kọ́nà wá ṣàánú wa ni bẹ́ẹ̀ pé àkókò takúwà yìí wọ́n ti ń ta gbogbo ẹ̀ wọ́n ní pé àjẹ́ òkúta steel wọ́n tún fẹ́ gbé láwọn kan lọ́wọ́ tẹ́ pé wọ́n máa tukọ̀ ẹ̀ báyìí yẹn ni pé àwọn ló máa wà àwọn gangan lọ́wọ́ pé gbogbo tó bá ń rí bẹ̀ owó àwọn ló máa dé sí yìí tó bá wọn lọ máa fún ìjọba ẹgbẹ́ àjọba ẹgbà wọ́n ti tà náà nù ẹ̀ síyàtọ̀ àbí ìgbà tí ewé nǹkan tiẹ̀ oníkèlè mọ ìwọ gbà ẹ máa bá máa bá máa ṣàkóso ẹ lọ ẹ̀rọ tó ń owó gbowó ló ń dé sí lọ́wọ́ ẹ ti ta náà nìyẹn ẹ ì sí yàtọ̀ àwọn ẹ̀kọ́ ọkọ̀ òfurufú wọ́n fẹ́ wo fan tó wà níbẹ̀ nama tó wà níbẹ̀ àwọn iṣẹ́ wọ́n fẹ́ máa wo wọ́n náà fẹ́ sọ di aero aero space àgbélẹ̀gbọ́n wọ́n fẹ́ sọ di òyìnbó òun òyìnbó òun lè púpọ̀ ní òkú gbóyìnbó ẹ wò ó gbogbo ẹ̀ nǹkan tó kàn wá kù àní mọ́lẹ̀ yìí o nǹkan tó wá kàn wá lámọ́lá yọrí sí iṣu wọ́n sọ wípé owó tí ààrẹ Buhari fi lọ sókè òkun sẹ́rí private jet lọ gbọ́dọ̀ owó tó máa san lórí ẹ̀ kò ń ṣòwò owó tó máa san lórí private jet kò ń ṣòwò kékeré wọ́n tún sàn kankan wọ́n ní pé ṣe rí àwọn tó jẹ́ ẹ̀ṣọ́ aláàbò tó tẹ̀lé ààrẹ lọ síbẹ̀ owó táwọn táwọn máa san lórí àwọn ènìyàn kò ń ṣòwò kò sówó lẹ̀ yìí a sì ń sanwó sí buhatu ọ̀padà ń jẹ́ kó di mímọ̀ wípé ṣe rí ààrẹ Buhari akàròyìn rẹ̀ funfun ńlá lóye taari wípé wọ́n fẹ́ lọ ṣiṣẹ́ abẹ fún ààrẹ ni ẹ mọ̀ wípé wọn ò ní fi gbẹnu sọ fún àwa àwọn ìròyìn tẹ́ pé bá jẹ́ yàjúyà tẹ́ pé àwọn náà bá ti rí àṣírí yẹn la máa mú wá fún yín kẹ̀lé gbọ́ òótọ́ nínú ẹ̀ ilẹ̀ Nàìjíríà wọn kọ́ mi sọ pé ẹ òyìnbó ẹ kí ni ẹ wá fún mi visa hmm. ẹ tó kó òparọ o hmm. orin yẹn lọ́wọ́ yẹ kó máa pè ní evergreen tí pé báwo nìyẹn ṣe máa wà nílẹ̀ yìí tí pàdé wò kí bàdé wò lè bá ní àwọn lọ́n o ti sú òun ẹlòmíì ń fò ẹlòmíì ti ń fò sómi báyìí ẹlòmíì ń pokùnso àwọn èèyàn kan ń gbẹ̀mí ara wọn lọ́tún lọ́sì tí pé gbèsè ti pọ̀ jù gbèsè pọ̀ ah. ẹlòmíì ń gbé sniper jẹ ọkùnrin náà ń ṣàmùwà àmì o àmì àmì. ibi tí ọ̀rọ̀ nàìjíríà sẹ́lò mí ìdè á dẹ̀ lọ oṣù kí ni wọ́n lè ṣe o á dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ọmọ jalè kọ́lé kọ́ṣà àti ẹ̀dẹ̀ mú kọ́ṣà kọ́lé tó bá mú kọ́tọ́ bá kú fún ọlọ́sọ sọ́gbà ẹ̀wọ̀n òun á kó máa jẹun bẹ̀ ẹni kan wọ́n pé èèyàn ń pọ̀ lẹ́gbà ẹ̀wọ̀n ni ọgbọ́n ẹlòmíì dá ó lọ jí magi wọ́n mú lọ sẹ́gbà ẹ̀wọ̀n ni akọ̀bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ pé ẹjọ́ òun jẹ̀bi òun jẹ̀bi gidi gan ẹ̀ ṣáà ní kó máa lọ sẹ́wọ̀n kóun lè máa wọ jẹjẹ ń bẹ̀ bóyá tààrọ̀ nìkan lọ́ fóun ó tẹ̀ òun lọ́rùn tẹ́gbẹ́ ibi tó ń wá òun ò tiẹ̀ òun jẹjẹ rárá ni àbí ẹ lọ bèrè dáadáa kí lọ ṣèwádìí pọ̀lọpọ̀ tó wà lọ́gbà ẹ̀wọ̀n ẹlòmíì ni wọn ó mọ̀ mọ̀ ṣe nǹkan tó ṣe kọ́lẹ̀ ní kóun máa lọ sẹ́wọ̀n kóun lè máa jẹ tààrọ̀ tó sùn ta lẹ́m̀bẹ̀ ó wá débẹ̀ tán ní pé àṣẹ bí tún lé jù ta lọ àfikún lọ́ọ̀ má ṣàlùwà níbẹ̀ ni ẹ wo ẹjẹ́ mú ìmí ilé ìtẹ́pá mú àfihàn láàárọ̀ tó rí tó pé Samuel Ortom yẹ gómìnà ti ìpínlẹ̀ Benue ó ń jẹ́ kó ní mímọ̀ wípé bẹ́ẹ̀ bá fẹ́ rẹ̀yìn àwọn tí ẹ mọ̀ sí àwọn Fúlàní darandaran tí ń gbógun tó lédè wa Nàìjíríà tó ń gbógun ti ìpínlẹ̀ Benue tí wọ́n ń ta àwọn ilẹ̀ Yorùbá lápapọ̀ ó ní pé ẹ lọ ṣe àwọn mèye tí a là àwọn gan la gbódegbà àwọn gan lọ̀gá ńlá ẹgbẹ́ ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá àwọn gan lọ̀gá ńlá táwọn agbésùnmọ̀mí ẹ mú wọn ẹ so ṣẹkẹṣẹkẹ sí wọn lọ́wọ́ tòun tẹsẹ̀ ẹ gbé wọn dìgbìdìgbìdìgbì ẹ sọ wọn sọgbà ẹ̀wọ̀n ẹni kan sọ̀rọ̀ kó sọ àwọn òyòkù wọn báwo ni yìnyín tí aláṣẹ máa ma jẹ́ ká mọ̀ wípé bá a bá ṣe ohun tí àwọn ń fẹ́ àwọn àgbò ní láǹfààní láti máa ṣoko nílẹ̀ yìí bá ò bá dá àwọn lóhùn ká fún ohun tí wọn ló jẹ́ ohun tó ń jẹ́ tiwa àwọn ò ní rí ìgbáyégbádùn bẹ́ẹ̀ àfin lálàáfíà wọ́n wá pe gómìnà Samuel Ortom wọ́n pè ní èṣù wọ́n ní sẹ́lẹ̀ gómìnà yẹn èṣù pọ́nbélé ni ah, ah. ọ̀rọ̀ yìí ṣe bẹ́ẹ̀ gbóná púpọ̀ èmi ò gbọ́ nílẹ̀ yìí àwọn kan wà wọ́n máa dúnkokò mẹ́lòmíì wọ́n tún máa dúnkokò mọ́ gómìnà ah, mo fọ́ o àmọ́ tí àwọn kan bá dé pé nǹkan táwọn tíláwí yìí ṣe ò da àwọn ló máa pa àlọ́ fọwọ́ òfin mi pé ìwọ wọlé láti máa sọ̀rọ̀ bàbá yá máa bọ̀ á jókòó bí tó jẹ́ pé a lè wí bá a bá wí wọ́n ń bọ̀ àfikún lọ́n ṣàánú wa lórílẹ̀‐èdè wa nàìjíríà ẹ jẹ́ fàyè sílẹ̀ fẹ́lẹ̀ kì í má ti sọ̀rọ̀ lórí ẹ̀. ẹ ṣe mọ̀ pé mi sọ nǹkan lẹ́yìn ẹ̀kan pé òwúrọ̀ ní àti bọ́ sí ìgbé ayé tuntun hmm. ó fẹ́ẹ̀ dé tán torí hmm, ṣẹ́yìn tá a bá farabalẹ̀ báyìí tójú bá farabalẹ̀ àárín ìkọ̀kan bó ṣe máa tú àṣírí ara wọn náà sí ah, àmì ó ti ẹ̀ ń tú ẹjọ́ mẹ́ta ó gbé tó ń tú ó ti ẹ̀ pọ̀ ìṣọ́tẹ̀fín ni wá lára nílẹ̀ wa lórí nǹkan wa ah, ọlọ́run ọba wọn ò sùn ó mú nǹkan tó tó àti nǹkan tó yẹ bẹ́ẹ̀ ṣe wọ́n fọ́ ọlọ́pàá yẹn wọ́n máa túra wọn lọ́sí láṣìírí ni bí àǹkan báyìí la ṣe bá ṣe di eléyìí bá ṣe ṣe gbá leléyìí ìfún ara yín náà báyìí lẹ́nu máa jáde torí nǹkan tẹ̀ ń béèrè fún ẹ̀ lè rí àwa ṣiṣẹ́ àwa jìyà alágùn látàrí pé kí ni ká lè bá àdó dídí ká bá lè rí pé òkè àánú kan báyìí táà náà ṣe nìyẹn tí ò bá wọ ẹyin náà kọ́ náà lọ ṣe tí wọ́n ṣàlápá ẹlẹ́sẹ̀ ẹyin náà lọ ṣiṣẹ́ ẹ lọ ṣiṣẹ́ ipe wá fẹ́ wá sí ọ̀dọ̀ tí wọ́n ń bíbẹ̀ fún ma sọ pé nǹkan táwa bá ṣe lẹ́yìn fẹ́ máa jẹ ibo lẹ́yìn tí ń gbọ́rọ̀ ẹ̀ abiyamọ tí ò bá tọ́jú ọmọ kan ṣé ó lè jèrè ọmọ ni abiyamọ tó bá tọ́jú ọmọ ló ń jèrè ọmọ àá ti ṣiṣẹ́ wọ́n ó dandan ká jèrè nǹkan wá ẹ̀yin tẹ̀ wá bá wa ṣe nǹkan kan ẹ̀ ẹ̀ tẹ̀ wàláì fifty kọ́bọ̀ ẹ̀ lè rí ẹ̀ lè gbọ́ gbu kódà tẹ bá gbọ́ gbu òjò ló rọ̀ tó jogan bá rọ̀ gan pàápàá mímú ìgbàdúrà gan kò tiẹ̀ dọ́dọ̀ wọn nítorí pé kíni wọ́n níwá lára jù ẹ níwá lára jù kò bójú mu kò bójú mu. tẹ́lẹ̀ òjò kì í ṣe hmm. bẹ́ẹ̀ rò lọ́dọ̀ tiwọn ọ̀dọ̀ wa ń náà ni Olódùmarè máa ń sábà wọ òjò sí adẹ dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ẹni tó bá ti ń gbé ní ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ gbé ní apá àríwá dáadáa a rí i pé àwọn kẹ́míkà ló ń pò tó fi ń gbin àwọn nǹkan wọn bẹ́ẹ̀ sì rí àwọn ọgọ́ ló tún máa ń dọmi sí lọ́pọ̀lọpọ̀ ìgbà òjò ń ṣe bẹ́ẹ̀ rọ̀ lọ́dọ̀ wọn ọ̀dọ̀ wa ń gbà lọ́dúnmarè ti fún wa ní òjò ẹ jẹ́ pé ó máa ń ṣe bẹ́ẹ̀ rọ̀ dáadáa ta sì dúpẹ́ lòdùdùmarè fún ìrìn ẹ pẹ̀lú ìmọ̀ àti òye léyìí tí àwọn ọmọ Yorùbá ní ní àwọn kan wọ́n padà gbé sàǹdákátà fún ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò wípé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá léyìí tí ó jẹ́ ó ṣe àfihàn wípé òun nímọ̀ púpọ̀ púpọ̀ lórí ìṣèjọba wọ́n pé ní àkókò tó wà lórí ipò nígbà náà wọ́n pé ní ìgbà náà pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ṣe bẹ́ẹ̀ ó ṣe àyípadà ọ̀pọ̀lọpọ̀ nǹkan nígbà yẹn àmọ́ ní dèbí àkókò tí ẹni tí a mọ̀ sí ààrẹ Buhari padà dé sípò wọ́n ní nǹkan ṣe bẹ́ẹ̀ yípadà lọ́nà tẹ́ pé àwọn ò nífẹ̀ẹ́ sí wọ́n pé àwọn ò wá mọ̀ ní tí ààrẹ Buhari ti wá kọ̀ láti gbé ìjọba sílẹ̀ fún ẹni tí a mọ̀ sí Yẹmí Ọ̀ṣínbàjò náà lẹ́yìn ìgbà tó rìnrìn àjò fún odidi ọ̀sẹ̀ méjì àbí nǹkan ẹ wo ṣé ẹ̀rù ni kí a pè ní àbí kí ni kí a pè kí ní ọ̀hún ẹ wò ẹ̀yin náà ẹ láǹfààní láti fi ìdáhùn sí lọ́wọ́ ọ̀sàlẹ̀ ń bẹ̀rẹ̀ torí àkókò wa atúmọ̀ ìkan wa fi ń láàárọ̀ tò ní tó ní ṣe pẹ̀lú bí ẹni tí ń ṣe ọ̀gá àgbẹ̀ pátá fọ́ọ̀ tó ní ṣe pẹ̀lú ológun nílẹ̀ wa nàìjíríà yẹmísítà fọ́ọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò nílẹ̀ yìí fi sọ wípé àdúrà la nílò látọ̀dọ̀ orílẹ̀-èdè amẹ́ríkà wọ́n pé káwọn orílẹ̀-èdè amẹ́ríkà kọ́ wọlé kọ́bẹ̀ sí ní gbàdúrà kọ́ mú agogo kọ́bẹ̀ sí ní mú àmì wípé olúwa ò lórílẹ̀‐èdè nàìjíríà o àlàáfíà kó jọba ń bẹ̀ o olúwa o lórílẹ̀‐èdè wa nàìjíríà o ẹ wò ìgbésùmọ̀mí kó kò ń bẹ̀ wọ́n ní káwọn yẹn fi orílẹ̀‐èdè tiwọn sílẹ̀ kó a máa gbàdúrà fún orílẹ̀‐èdè wa nàìjíríà ẹ̀sà èyí táwa fúnra wa ń gbà tó wá nípa àwọn orílẹ̀ tó ń gbàdúrà jù orílẹ̀‐èdè nàìjíríà kó dáwọn ọmọ yorùbá ló ń gbàdúrà jù nàìjíríà ló ti ń gbàdúrà jù pé kílẹ̀ yìí ṣàlè dáa kílẹ̀ yìí lè dáa àmọ́ àwọn nǹkan tó wà níbẹ̀ tó jẹ́ jẹgúdújẹrá tẹ́ pé àwọn wà ń di kí nǹkan lè bàjẹ́ àwọn gan ni wọ́n ń fi ọwọ́ kó àdúrà náà sápò nǹkan dánilẹ̀ yìí lóòótọ́ àmọ́ gbogbo dídá náà àwọn kan kó sódò tí wọ́n ni àwọn èyí tí ò wá da làwa rí èyí tó dá ń bẹ̀ ó ti di ti àwọn kan wọ́n ní pé káwọn orílẹ̀-èdè amẹ́ríkà tún máa gbàdúrà <laughs> àwọn amẹ́ríkà kí ló kan tiwọn àwọn gbàgbọ́ nínú ọgbọ́n orí bẹ́ẹ̀ wọ́n gbàgbọ́ nínú gbígbé ìgbésẹ̀ àti tí í ṣe àwọn ìgbà tó ń sọ fún nàìjíríà tó ń gbé nàìjíríà ò dáhùn wọ́n yà ètè kó kángára wọn pápápá ó di ọ̀dọ̀ wọn ó di lépa lọ́ní pé bí ilé ò bá ṣe wọ́n ní pé bí iwájú ò bá ṣe lọ ẹ̀yìn á ṣe bẹ́ẹ̀ á ṣe padà sí ẹ wò ó nílẹ̀ wa nàìjíríà wọ́n pe kí orílẹ̀-èdè amẹ́ríkà kọ́ gbé aago kọ́ gbé bíbélì kọ́ gbé kùránì kọ́ tán tùràrí kọ́ bẹ̀rẹ̀ sí ní gbàdúrà pé orílẹ̀-èdè nàìjíríà o à ń gbàdúrà fún à ń súre fún wípé ìgbésùnmọ̀mí kó di ohun àfìsẹ́yìn tegun aláyọ̀ fi aṣọ ẹni ẹ̀fà ìsílẹ̀ fẹ́ni kejì láti sọ díẹ̀ lọ́rọ̀. ṣé kí n rẹ́rìn-ín ní báyìí àbí báwo sọ ah. yé mi torí ṣé ìlú wa nàìjíríà ṣé kò wá sí àwọn pásítọ̀ àbí àwọn ìmáàmù tó wà dẹ̀gbọ́n ìmáàmù gan-an ló gba pé ìlú wa nàìjíríà ń gbàdúrà ó pé tìyẹn o. àwọn gan ni táwọn gan kó táwọn gan wọn. láti ẹ̀lọ́wọ́ àfọ àkọ́tọ́ ẹ pé wọ́n rẹ̀ wò two báyìí orí ìjókòó àwọ̀ ìlú ni káṣá kí ìlú wa ṣàtẹ̀lẹ̀ dáa kó tiẹ̀ lè padà sípò bẹ́ẹ̀ náà pásítọ̀ ọ̀gbọ̀n ògbẹ́yìn àwọn ọmọ tí ẹ̀tún wà nílùú náà olùgbọ́n náà là ń gbàdúrà kò sẹ́nìbọ̀dì náà tó máa wọ pé à kí lóun bàjẹ́ gbogbo náà la fẹ́ eh, òmìnira náà pé torí nira ẹ pọ̀ àmọ́ ìwà ni àwa ló ń pọ̀ àwọn èèyàn láti òkèèrè pé kọ́ wá bá a máa ṣe pé kinní ṣáfẹ́ máa sọ fún pé àtòlùwàṣe ni àtòlùwàṣe ẹ má jẹ́ a máa gbéra wa ní yẹ̀bẹ́kẹ́ yẹ̀bẹ́kẹ́ kakọ̀ máa gbé wa ní kékeré. Ah, a nílò láti gbéra ní ah. yẹ̀bẹ́kẹ́ yẹ̀bẹ́kẹ́ tó yẹ pé àwọn afúnra wa ti gbéra síta ẹ wò ó kí ló dé máa lò wá ṣàmù wa nítorí àkókò wa ẹja ṣe bẹ́ẹ̀ máa rọlé lẹ́dí ẹ wò ó gbọ́ púpọ̀ púpọ̀ lè ti gbọ́ yẹn bẹ́ẹ̀ sì rí ọ̀pọ̀lọpọ̀ ìròyìn láti mú kà fún yín láàárọ̀ tòní ká ṣe bẹ́ẹ̀ nànú facebook tòun ti instagram bẹ́ẹ̀ sì túre à ń pẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún ìdẹ́gbẹ́ ẹ̀ ń pè wá fún ìpolówó ọjà àtàwọn nǹkan míì bíi kíkí àdúpẹ́ púpọ̀ púpọ̀ lọ́wọ́ yín o ẹ wò ó kí n tó máa rí láàárọ̀ tò ní ẹ jẹ́ fàyè sílẹ̀ fẹ́ẹ̀lì kejì mi láti dágbére. tó ọpẹ́ kọ̀ọ̀kan sí lọ́wọ́ gbogbo ojú tó ń wà nílé lóko àti lẹ́yìn òdì ojú tẹ fi ń wò wá òkú etí tẹ̀lẹ̀ fi ń gbọ́ wa náà kò ní dimu dẹ̀ tún fẹ́ fi àkókò yìí náà kí n tún fi dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa tẹ fi ìwòye àná tó fi kí mi fún ọjọ́ ìbí mo dúpẹ́ púpọ̀ o nǹkan rí báyìí àmọ́ máa bára wa ṣe èmi náà ṣì ni ọmọ yín àbúrò yín Rasheedat Adébímpé mọ́sùrò títí gbà táwọn tún máa pàdé lórí ètò wa ètò yín ojúmọ́ aláyọ̀. ó dáa ẹ kún mọ̀ wípé ká jìrọ kó pẹ́ lẹ́nu àmọ́ òfin òfin ò kì í ṣe bẹ́ẹ̀ kó jẹ́ o wọ́n ní pé àjò lè ṣe bẹ́ẹ̀ kó rùn títí kó dàbí ilé tó pé ó kan dán